فيا عباد الله أوصيكم وإياي بتقوى الله عز وجل في السر والعلن واحفظوا حدود الله فلا تعتدوها فالزنا حرام وجميع ما يتوصل به إليه محرم بالكتاب والسنة والإجماع ولقد قتبيلا والزنا كبيرة من الكبائر وهي من أخبث الذنوب وأنجسها وهي مما يبتلى به الأمة آخر الزمان ذلك بانتشارها أو انتشار وسائلها ثبت في صحيحين عن علي وسلم إن من أشراق الساعة فذكر منها ويظهر الزنا رواه مسلم فيفطر شها في الطريق فيكون خيارهم يومئذ من يقول لو واريتها وراء هذا الحائط عباد الله إنه مما عمت به البلوى في هذه الآونة استصغار شحن دواعي الزنا والفاحشة لدى العامة والخاصة من فشو الاختلاط بين الجنسين الأجنبيين عباد الله فروا من الزنا ووسائلها فراركم من الأسد الجائع فإنها تذئب العقل وتدنس المروءة وتفسد الروح والبدن وتنقص الإيمان فتوبوا إلى الله جميعا عباد الله واعلموا أن الله يغفر الذنوب جميعا لمن تاب وآمن وعمل عملا صالحا إنه تواب رحيم adúpẹ́ إلى الله ọlọ́run إلى الله ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́ba alágbára ọlọ́ba ológo jùlọ ọlọ́ba ọmọ tó ṣe é wọ́n ṣe é tí ó sẹ́ni tí ó bi léèrè adúpẹ́ lórí èyí tó ń ṣe fún wa báyìí nínú ìdẹ̀ra èyí tí kò ṣe é ṣàfiwé ìdẹ̀ra Islam ìdẹ̀ra iman ìdẹ̀ra àlàáfíà ẹni tí ọlọ́run ọba kádàrá ìmọ̀nàmọ́ kò sí wáàsí tẹ́nìkan lè ṣe ìfúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ó fi mọ̀nà o àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìmọ̀nà rẹ̀ lórí wa lórí ìtọ́sọ́nà rẹ̀ lórí wa lórí àánú rẹ̀ èyí tí ò lákẹgbẹ́ mo jẹ́rìí nítòdodo wípé kò sí ẹni tíjọ sí tọ́sí ní sámà àti ilẹ̀ àyàfi ọlọ́run ọba allah subhanahu wa ta'ala mo sì tún jẹ́rìí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní ṣe ẹrú sí rẹ̀ sí ní pẹ̀lú ọlọ́run bá ní ṣèkẹ́ àti ìjẹ̀fà nàbí sallallahu alayhi wa sallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ìyẹn rúsan ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba Allah ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ká sì bẹ̀rù ọlọ́run ọba ní gbangba ẹ ká máa kíyèsí àwọn ẹnu àlà èyí tọ́lọ́run ọba là kalẹ̀ gbogbo ntọ́lọ́run bá ṣe léèwọ̀ ààlà ni tí ò fẹ́ kéèyàn tayọ ẹ̀ ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan tí ọlọ́run ṣe léèwọ̀ lé lórí èyí tó hàn ni èyí tó pamọ́ ẹ jẹ́ ká kíyèsí ara lérí ẹ̀ ká sì jìnnà sí ọ ẹ̀yin ọ̀rùsàn ọlọ́run zina haram lọ́lọ́run ṣe o bó tilẹ̀ jẹ́ wípé ó ti di mẹ́ta tọrọ láwùjọ wa lẹ́nu wípé gbogbo ayé ń ṣe zina kò sọ sìnà kò di pé gbogbo àwọn èèyàn tá àròkọ yẹ kó máa wá sìnà àwọn là ń bá níbi sìnà lẹ́nu ìyẹn ò sọ ìyẹn ò sọ dẹ̀tọ̀ ibi tí ó ti yẹ ká gbọ́ sìnà tá a bá ń gbọ́ sọ ìyẹn ò sọ dẹ̀tọ̀ kódà níbi tí aburú ọ̀hún tó gbalẹ̀ bàbá níbi tí aburú gbòde kan lórí ọ̀rọ̀ zìnàdélé ni a mà rí ìbejì tí kan tí mi náà jóbìnrin tán fúnra wọn lóyún arẹ́gbọ́n àtàbúrò tí wọ́n ń jọkọ̀ àtàyà ara wọn ẹ̀yẹn rúsan ọlọ́run ìwà zìnà ọ̀fẹ́ nítumọ̀ mọ́ láyé ìwà ọ̀fẹ́ jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ò ní gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sáyé pátá gbogbo wọn ni wọ́n sọ pé èèwọ̀ ni zina ṣíṣe ọ bẹ̀rẹ̀ látòdó ànábì Nuh alayhi salatu ànábì wa sallallahu alayhi wa sallam kò ọlọ́run kan tó sọ wípé ká zina kò ọlọ́run kan tó sọ wípé inú ọlọ́run dùn síwájú ìwà kódà nínú àṣà tá a àṣà wa àṣà wa náà lòdì sí ó bẹ̀rẹ̀ mọ́ sí àṣà kan nínú àṣà ọmọnìyàn tó fọwọ́ sí ìwà ìgbèrè ìwà zìnà kí ló wá dé tó fi jẹ́ pé ìwà zìnà ó wá ju mẹ́ta tọ́rọ́ láwùjọ béèyàn kó mẹ́wàá jọ nínú ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mẹ́jọ nínú wọn ni ọmọ yẹn wọn lọ́rẹ̀ẹ́ ayò bẹ́yàn kú ọmọ girama ogúnjọ méjìdínlógún náà ni wọ́n máa yan boyfriend girlfriend bẹ́yàn bá wá pàpàdé lé ìwé gíga àfi ká máa gbé gbèsè ayé tọkọtaya láìsí ìjọ ara wọn fúnra wọn ẹni tó bá wá jẹ́ kó wọ́n ìṣerú nǹkan bẹ́ẹ̀ àwọn èèyàn afojú ẹni yẹpẹrẹ wò wọ́n afojú ẹni tí ò ríta wò wọ́n afojú ẹni tó yẹ pé okòó lọ yẹ kó kú sí wọ́n àfi wò. ẹ̀yẹ̀rú san ọlọ́run kò síbi tí ìwà ìsìnà ó gba ọgbà ẹnu iṣẹ́ yálà ni ọgbà ẹnu iṣẹ́ ọwọ́ ọgbà ìdí òwò ó gba ìdí ìkẹ́kọ̀ọ́ mélòó mélòó ni olùkọ́ tó lè fi kọ́ ọmọ ó tó lè gba máàkì lọ́dọ̀ rẹ̀ bí ò bá ti bá lásìkò irúfẹ́ ọmọ bí ò ní gba máàkì mélòó mélòó ni ọ̀gá lẹ́nu iṣẹ́ tó lè gbé kóbìnrin kan kó tó lè ní ìgbéga lẹ́nu iṣẹ́ tí ò bá sì bá láṣepọ̀ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ odidi ọdún mẹ́wàá kò ní ní promotion mélòó mélòó ni obìnrin tó wà ń lé ọkọ nítorí pé ń jẹ́ sẹ́kítírì pẹ̀lú ní gbogbo ìgbà tí iṣẹ́ bá fẹ́ gbé ọ̀gá lọ sábújá àbí lọ bùnmí tó fẹ́ lọ ṣe ìpàdé àyàfi kó mú ìyàwó ní àwọn òmùlẹ́yìn ìyàwó sì tún dágbére fọ́kọ́ ńlé náà wípé iṣẹ́ gbá wọn lọ fún ìpàdé kan lábùjá àwọn ó sì lọ̀sẹ̀ kan yóò tún sọ fún ọkọ wípé ẹ pé ọ̀gá o ẹ dúpẹ́ lọ́wọ́ wọn o kódà àwọn tó yẹ kí wọ́n mú pọ̀ kó tó kàn èmi ṣùgbọ́n látara pé ọlọ́nkàtà fi àánú mi sọ́kàn wọn ọlọ́run lọ́mọ dáadáa tí wọ́n bá lè rìn tó ń ṣe tọ́lọ́run wa ni àbí dáadáa táwọn ìyá rẹ̀ ti ṣe ọlọ́run wa ni òun ò tiẹ̀ mọ tó ń ṣe lọ́dọ̀ ọ̀gá ẹ̀ tí dáadáa kan bá dé báyìí òun yóò mọ̀ náà sí gba fóònù yóò bá tún pe ọ̀gá yóò tún dúpẹ́ ọ̀gá náà mọ̀ sọ ara ẹni ara kí láwà fúnra wa fún wa ọlọ́run níbo ni tán láwùjọ wa wà lẹ́nu ẹni tó wá lọ́wọ́ ìṣesí tí ó gbé wá nù ó lè ra ọjà tó ṣe wípé ọjà owó tó pọ̀ ṣùgbọ́n owó díẹ̀ lọ́fẹ́ sí nígbà bá wá ń sìn sìn sìn sìn àwọn olówó ara lòwó fi ṣèyókù èyí náà kúta láwùjọ wa lẹ́nu ẹ̀yìn ẹrúsàn ọlọ́run ẹ jẹ́ ká kíyè sára aṣáájú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ asàlátù akásàlátù dọ gbogbo aná rí nǹkan tí ń ti bẹ̀ jáde nísìnyí ọ̀pọ̀lọpọ̀ obìnrin olóbìnrin ló ti dìyàwó àfa ọ̀pọ̀lọpọ̀ obìnrin olóbìnrin ni wọ́n ti kẹ́rù kún ilé ọkọ wọn lábẹ́ pé à ń ẹ̀yin ọlọ́run níbo ló wá kù sí tí sì náà wọ̀ báyìí àfikọ́ bá ta'ala ó sàánú ìwà zina ọlọ́run ọba ṣe nínú alukur'an nínú ìwọ ògbúdọ̀ súnmọ́ rárá yìí. bákan náà nínú ìpanupọ̀ gbogbo àwọn olùgbìyànjú ìmẹ̀sìn gbogbo mùsùlùmí kò sẹ́nìkan tí wọ́n bi léèrè wípé ẹjọ́ kí ni ìdájọ́ zina oníkàlùkù náà sọ pé haram ó rẹ̀ ní tẹ́ni ṣe yóò lọ lórí ìjìnlẹ̀ ọlọ́ ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n sọ náà al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní wala taqrabu zina ọlọ́wọ́n ní ẹ̀jìyàn sí zina ọlọ́run ọ̀sán pé ẹ má ṣe ẹ jìnà sí tefétefé ìtumọ̀ ilé náà ni pé bèlè ń tàṣe pẹ́ ẹ̀tì ẹ̀sí gbogbo nǹkan tó bá lè ṣàfìtì rẹ tó lè jẹ́ atọ́kùn rẹ lọ síbi ìsìnà ọlọ́run ní jìnà sí ìgbà yìí ó bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ ẹnu gbogbo ọ̀rọ̀ ẹnu tó lè lídì sí jìnà ọlọ́run ní jìnà sí ìrìn ẹsẹ̀ tó lè lídì sí jìnà ọlọ́run ẹ̀ má rìn ibi tó jókòó sí tó ń lọ ń jókòó sí tó ní ibi tó ń dúró sí yìí ó lè padà lọ forí sọ kó ṣe zìnà ọlọ́ọ̀ni má lọ bẹ́ẹ̀. wàlá àtàkọ̀rọ̀bù zina ọlọ́ọ̀ni ẹ má sùn mọ́ ìwà àgbèrè ẹ má sùn mọ́ ìwà zìnà aṣèṣe àwọn èèyàn ṣe ṣe ṣe ṣe ṣe wọ́n tún bá a dórí fóònù àìmọye ìyàwó níyàwó tẹlomi ní nọ́mbà rẹ̀ tó ṣe wípé bí ṣe ń pè ìyàwó níyàwó ìyàwó tiẹ̀ tó gbé sílé gan kì í pè bẹ́ẹ̀ ẹlòmíì tún bá tiẹ̀ lórí Facebook lórí WhatsApp lórí tugo yóò máa ṣáàtì pẹ̀lú obìnrin olóbìnrin sàdédélẹ́kàn lóbìnrin ní tí ò tó jà láàrin wọn àtọkọ yóò ní ó ń lọ torí kò ti lẹ́ni tó fi lọ́kàn balẹ̀ wípé tó bá ti jáde wọ́n gbàlẹ̀ ìdí ìṣẹ̀lẹ̀ láwùjọ nìyí gbogbo àwọn tọ́lọ̀ ń fi ta kókó dáadáa láwùjọ etí wọn ti kún wọn ti rojọ́ rojọ́ rojọ́ àtúnṣe àtúnṣe ó ti súyàn látara àwọn tá a rò pé yẹn pàtàkì láwùjọ níbi iṣẹ́ láàbí láwọn èèyàn ṣe lórí ìyàwó níyàwó ìyẹn rúsan ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ bá ní nǹkan ò dáa kò dáa kò lóko méjì ìsìnà ẹ̀ṣẹ̀ ni ìwà gbére ìtọ́lọ̀ ń lò tìṣẹ̀ ìwà gbére ìtọ́lọ̀ ń nífẹ̀ẹ́ sílẹ̀ kódà kó ṣe wípé nínú constitution fún wọn ló wọlé lọ́dọ̀ ọ̀tọ̀lọ́hun agbèrè ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń yẹ̀ o ìwà zìnà ọlọ́run bá bínú sí ọlọ́run lọ́fẹ̀ẹ́ ìwà zìnà tẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi ni o nínú ẹ̀ṣẹ̀ tó dọ̀tí jù tó dọ̀tí èèyàn jù nínú ẹ̀ṣẹ̀ tìǹàjẹ́ka gbogbo yìí tó bá ń bẹ láàrin èèyàn láyé níjọ́ táyé bá ti mọ̀ sóní jìnnà gbogbo ìlú yẹn ó ti wọ̀ mí àwọn yóò ní tààní oní jìnnà burúkú pàápàá jùlọ ẹni tó ṣe jìnnà pẹ̀lú ọmọ ẹ̀ kò lè fojú dáadáa wọ̀ ó ṣe ìdìnnà pẹ̀lú ìyàwó oníyàwó wọn wá ní kí lórí tẹ́lẹ̀ yóò fi wá máa kírun mọ́ta sí rẹ̀ yóò ní ẹmẹ́jì wọn wá bẹ̀ tó ń bá wọ̀ lè bẹ̀ orí ẹ̀dá torí pé òun lè máa wò níwájú báyìí nínú wọn lọ sí ìyẹn ìwọ náà fi ń sayọ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè gbéná wò wá lójú abẹ́ni kankan ò lè gbéná wò lójú ọlọ́run tó dà ń kọ́ àfi kó lọ tó bá kó dáwọ́ kúrò mẹ́ kò sí ẹ̀ṣẹ̀ tó dọ̀ tí èèyàn tó tó zina kò sí èyí tó dáa nínú ẹ̀ṣẹ̀ o ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó dọ̀ tí ọmọ nìyàn púpọ̀ ọ̀nà ni kéèyàn máa ṣe zina pàápàá jùlọ ẹ̀ńtọ́lọ́n bá fi sí àyè tó ga kò sí ntọ́kọ́ tó tètè dọ̀ tí àyè yẹn tó tó kò jóni ṣe kò jóni ṣe kò ṣe ìwà zina tẹ rí ẹgbin ìwà ni. nínú àdánwò tánàbí sallallahu alayhi wa alihi tó ní yóò kan àlùmọ̀ yìí tó bá jọwọ́ kẹyìn ayé tó ṣe wípé àfàwọn èèyàn díẹ̀ fẹ́ sàánú nìkan ló mórí bọ́ mbẹ́ ọ̀kan ní nínú àwọn nǹkan tánàbí sọ pé tó bá jọwọ́ kẹyìn ayé ẹ̀yìn mi ó jẹ fún yóò ni ó wà ní sọ́dọ̀kọ rọ̀ṣọ́ òótọ́ là nábì sọ ànábì tó bá ti di ọwọ́ kẹyìn ayé àdáwò tí ó kà àlùmọ̀ yìí ọ̀kan nú ẹ̀ tó ní wà lùwà ìwà àgbèrè ilà àmà rahma rabbi àfàwọn tọ́lọ́wọ́n bá sànú ọlọ́mọsẹ̀ kàwá kún ẹ̀ tó sànú. nínú hadith afáwa Anas ọmọ Malik tọ́lọ́wọ́n bá kọ́ bá ayé ọmọ sí wọ́n ní wa muhammad sallallahu alayhi wa sallam ànábì nínú àmì òpin ayé pé ayé ti fẹ́ dópin ọ̀kan nú ẹ̀ òun náà pé ìwà àzìnà yóò gbogbo nǹkan tó lè líbi sí yóò rọjú kóńgò gàdí tẹ́ ẹ mọ̀ wípé kọ́ńdọ̀mù ó chì ọ̀rá kọ̀ wọ́n ṣùgbọ́n abẹ́rẹ́ màlúyà kọ̀ wọ́n. níbo bá ti gba kọ́ńdọ̀mù ẹni tí ò níyàwó lé tí wọ́n fa kọ́ńdọ̀mù kí ni ẹ fẹ́ kó fi ṣe àbọ́mọ tí wọ́n ń ṣe àgùnbánirọ̀ ojú máa ń rí oríṣiríṣi ọmọdọ́dá yunifásitì ẹgbẹ́ sáf ní sáfíìsì náà ní káàmpù yẹn náà ni wọ́n ti máa ha kọ́ndọ̀mù ẹni tó bá nílò ọmọ pa kò lè já mi ní camp tẹ́ẹ̀sì mọ̀ pé àtọkùnrin àtọkùnrin náà kò papọ̀ síbẹ̀ kódà wọn ó tún sọ bí wọn ó sì máa lò ó wọn ò lè má ṣe ìgbẹ́ tó bá lọ sáà tó bá lọ camp wọn sọ bí wọn ó sì lò ó bí wọn wá di àárọ̀ ọjọ́ kejì ẹ̀ máa ta kọ́ńdọ̀mù rẹ̀ fi níbo là ń bá lè ayọ̀ ẹlòmíín sì ń bẹ ìyàwó rẹ̀ abilékọ ni tó fi lọ yunifásitì náà fi máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì nígbò tí wọ bí ogójì ọdún tó ní ìdánilẹ́ ọ̀fẹ́ sáfílẹ̀ sáńbẹ́ ṣe bó ti bí yẹ éjì tó bá ti ju éjì lọ jókòó lé ọkọ ẹ àìmọye obìnrin wípé àti ibi ló fi bọ́kùnrin mi lọ tí sọ́kọ̀ ọ̀dọ́kọ̀ ẹ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan pálapàla báyìí àwùjọ wa ó gbé lárugẹ ìlànà ètò ìjọba faramọ́ ìlànà ètò táwọn náà fi ń ṣẹ̀mí ó fàyè sílẹ̀ táwa ló fi lọ́wọ́ lọ́wọ́. Ànábì sallallahu alayhi wa sallam Ànábì nínú àmì òpin ayé òun náà ní kìsì náà dá tó dà báyìí bó ṣe dà láwùjọ wáyé fọlọ́nkọ́sọ àmì. afáwọn Abu Malik al-Ash'ari bá kó bá yọ sáwọn náà àwọn náà gba ẹgbà wọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa ní kan bọ̀ lọ́wọ́ kẹyìn kan yóò ṣẹlẹ̀ sáwọn mi débi wípé wọn a sọ dama. bàbá ó máa ṣe ìyá ó máa ṣe ọmọ ó ṣe lèmọ́mù ó ṣe làdáni ó ṣe ẹni tí ń kírun lẹ́yìn lèmọ́mù ó ṣe àáfà ó ṣe ọmọ kí ọmọ àáfà àtọmọ tí ọjọ́ máa jà sóbì tí kò tí wàá máa ṣẹlẹ̀ láàfin sọ fọ́pọ̀lọpọ̀ òbí tó bá lọ́mọdé ẹni tó bá lọ́mọdé tọ́mọ ẹni ò bá ti mọ̀wé kò ní ìdíkò lọ́rùn station gbogbo ẹnu mo fi ń sọ ṣebí èèyàn náà máa rẹ̀ ọmọ tó ti pẹ́ yìí náà máa pè é lọ bá parí iṣẹ́ ni kò lè jọ́ sí ẹ̀ sáàmù wàhálì kò pa ẹ̀yin náà mọ̀ tó bá dáṣe fúnra rẹ̀ ẹ̀ fúnra ẹ̀ ní òun délẹ̀ ṣe dandan ni ẹjọ́ lọ kọ́ṣẹ́ ẹjọ́ kọ́ ìyìn tó dọ̀nà yẹn lé wa lé ká fọ́ ma òun náà nìbẹ̀rù ọlọ́run òun náà lẹ̀ ẹlòmíì tọ́lọ́ ń bá sọ pé ìwé lòun ó kà bẹ́ẹ̀ fi sẹ́nu iṣẹ́ yóò padà lọ síbi ìwé yẹn. ọmọ tí ò mọ̀wé sẹ́yìn náà ti fẹ́ gbìyànjú gbìyànjú lérí ọpọlọ rẹ̀ òkìkí ọpọlọ rẹ̀ ti fi sí kó kọ́ṣẹ́ ẹjọ́ lọ kọ́ṣẹ́ pápájúlọ ọmọbìnrin àìmọye bí ń ṣẹlẹ̀ nígbà lẹ́kítọ́rà bá fún ọ níṣẹ́ ó ti tẹ̀sán òfin ó sì pé ó bẹ́ẹ̀lì ẹjọ́ rẹ̀ wà á sínú ọ́fíìsì yóò àwọn Rónkẹ́ gbò láti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ sí báyìí ó sì gbúdọ̀ gbígbó kọ́ọ̀sì gbò láti fẹ́ ṣe sí ẹ àṣìṣì náà lọ béèrè lọ́wọ́ àlàbà àṣìṣàǹsì ká fún tó bá ti bí ní tó bá ti sọ ọkọ̀ padà wá. tó ń ṣẹlẹ̀ nìyẹn àwọn lẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ bí ní bá parọ́ àtàwọn tọ́lọ́ ń bá sọ àánú wọn kẹ́ẹ̀ tó wí kẹ́ẹ̀ tó mà ó ní ọjọ́ tí ó fi lọ sùn lọ́dọ̀ lẹ́kítọ́rà yọ wà pàṣẹ wà ní bọ́mọ méjì ṣe ti fi tó fi jáde nìyẹn ìwọ̀n fi wá náwó ọ̀náwó ọ̀náwó lórí irọ́ ọlọ́run tí ọlá rẹ̀ ká fọmọdé ẹ̀sùn àná wa ìwà àsìná níbo ni ọ̀wọ̀ lásìkò táwa yìí níbo ni òdì níbo ni ọ̀wọ̀ àbá kan bẹ eléyìí kì í sọ̀rọ̀ fíìmù kì í ṣe ń tọ́ṣẹlẹ̀ kódà ní òkúta wáyé ọmọbìnrin yìí máa sùn tó bá ti sùn yìí máa lálàá bí wọ́n bọ̀ láti pọ̀ lójú ọ tó ń bá ti sùn wọ́n lálàá bí wọ́n bọ̀ láti pọ̀ ìyá tó bí gẹ́gẹ́ wọ́n bá mú lọ́dọ̀ àfà nígbà mo dọ́dọ̀ àfà àfà ní tó ṣe yìí ní kò lè ó ní táwọn ọmọ yìí ìjọ méjì pé náà ni wọ́n fi ṣe fún lọ́ba ti ṣe fún ẹ̀mí òkùnkùn tó bá rí báyọ̀ máa ṣàlẹ̀ àfà kí á ní ẹ̀ṣẹ̀ ìjọ méje lòun fi bá sùn tòun bá láṣẹ pọ̀ ìjọ méje tó bá ti gba nǹkan ara àwọn sára kò sí àlìjẹ̀ ló kàn tí wọ́n mọ̀ sáfún ìyànbó láti wá síta òṣìṣẹ́ bá ti yá kì í fẹ́ mọ̀ ẹ̀mújọ́ oníṣùgbọ́n mọ́jẹ̀mú kan yìí dọ́sìn mílíkì méjì àwọn gbà kì í sọ̀rọ̀ àwàdà nítòṣẹlẹ̀ ní o dọ́sìn mílíkì méjì bọ́ǹfìtà àti bàbá sàlá kì í ṣe kékeré o bàbá sàlá hàn méjì ah, iṣẹ́ yìí kì í ṣe kékeré fúnjọ́ méjì ah. ìyá ọmọ mú ọmọ lọ pẹ̀lú omijé lójú ìjọ kìíní nígbà tí wọ́n ṣe ìjọ karùn-ún làṣírí wa tú yóò sọ pé nìkan kò sí sọ́ọ̀tà tó ọlọ́run akọ́rọ̀ àwọn akágbó sí àwọn ará àfọ àwọn abúlé bá èyí dẹ̀ ń ṣe yìí ànábìlẹ̀ fi jọ ní àbẹ̀wò bó ṣe gbà nìyẹn ó ń jogún sẹ́yìn lọ́dọ̀ bàbá àwọn lọ́dọ̀ bàbá àwọn lọ́dọ̀ bàbá àwọn ṣe máa ń ṣe nìyẹn tó bá ti mọ̀ àti mọ̀ sí káwọn stop rẹ̀ bóun ṣe wà ewu ṣe ń jìnà oníyàwó ṣùgbọ́n iṣẹ́ yẹn bó ṣe gbà làwọn iṣẹ́ yẹn àfa àfìdí ìtàṣírí tú láàrin náà lọ́mọlẹ́yìn wọn a sì dé ta wọn a máa lẹ̀ ẹ bọ́ bọ́ ẹ lè ń tọrọ àlùbáríkà fún àlùbáríkà wo ló ní lẹ́nu ìwọ kan tá a jùlọ ìwọ kò lè ṣe nǹkan tó ṣe yẹn ó wà nígbà ńlá kó wá kó ń tọrọ àlùbáríkà fún ń bẹ lẹ́nu ẹ̀ ọlọ́run ṣe àwọn wa níbo ló kù sí mẹ́jẹ̀má àbí kó ní kálukú mọ̀ náà anábì ti sọ pé tó bá dọwọ́ kẹyìn ayé ìwà zìnà yóò di nǹkan tó gbajúmọ̀ obìnrin míì gajú ń bẹ zìnà ń rìn kiri zìnà ní wá kiri ó sì bẹ̀rẹ̀ ọkọ anábì sallallahu alaihi wasallam anábì ni mo fi ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ kò fi búra ilé ayé tá a wà ń bẹ̀ ipò ní dópin títí táwọn ìṣẹ̀lẹ̀ kan ó fi ṣẹlẹ̀ ọkùnrin yóò máa pàdé obìnrin ní gbangba báyìí yóò sì máa nà fẹ́lẹ́fẹ́lẹ́ bígbà téèyàn tẹ́ ní yóò sì máa tẹ kọ̀mọ́rí o yóò gbà ń báyìí tó yóò dà dùbúlẹ̀ yóò sì máa bá lásìkò láàrin anábìnrin yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anábìnrin ẹni tó wá ní máa ní jù nígbà náà òun lẹni tó bá sọ fún wa pé ah, ẹ sì bọ́ sẹ́yìn ìgànná gbangba ni bíi ẹni tó ní máa ní jù nígbà náà òun yóò sọ báyìí sallallahu alaihi wa sallam tí ò tí ma ṣẹlẹ̀ tí ò bá ti ṣẹlẹ̀ ẹ má lè jẹ ọlọmọdé ọsẹ fọdọ sí wa mọdé ọsẹ lórí àwọn ọmọdọmọ wa gbogbo àwọn nǹkan wọn yìí ẹ ká kíyè sára o níbi tí gbogbo ẹ lọ yìí ẹ̀yẹ rúṣan ọlọ́run nínú àdáwò tó kúnlẹ̀ ayé lẹ́yìn pàápàá jùlọ lọ́wọ́ kẹyìn ayé káwá wà yìí gbogbo nǹkan tó lè ṣokùnfà jìnnà pátá lójijì ọ̀run láwùjọ wa ibi jẹ́ ti máa kí ìsàrà bẹ́yàn fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ nígbà kan bọ́ ọ bá fẹ́ lọ ilé àfẹ́sọ́nà ò ní dá lọ tó mú yàn lọ́wọ́ ẹ lọ béèrè ìtàn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ọlọ́run bá kọ́ bá lọ́rọ̀ ẹ̀mí wa lórí dáadáa ìtàtà àmọ́ ń gbọ́ lẹ́nu wọn náà kódà ẹlòmíì bẹ kì í ṣe pé ẹsẹ̀ kì í ṣe pé ó ti wà nínú àṣà tí ọba lọ kò ní í dá lọ yóò mú yàn lọ́wọ́ káwọn ọjọ́ lọ bẹ́ẹ̀. obìnrin náà sì ní tètè gba gbogbo ilé ẹni tó fẹ́ kò ní gbàdúgbò wọn kọjá débi kí wọ́n sọ pé ah, alágbádá ni kò ní tètè lọ bàbí tó ni kò ní fẹ́ kọjá mbẹ̀. ẹ̀rú sàn ọlọ́ àwọn ọmọ yìí wọn mà àwọn ọmọ Buhari wọn a kàwé délé western education bẹ western culture bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n kò sí education kan láyé tí wọ́n bá ti ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn kan ẹ̀kọ́ kọ́jọ wọn náà ìyẹn àṣírí kòríkúlọ́mù yẹn kò sí wọ́n bá ti design kòríkúlọ́mù kan culture tá a fẹ́ kẹ́ ẹ ní ó ti kòríkúlọ́mù ó ti gbogbo àwọn nǹkan tó lè ṣokùnfà zìnà ó ní nǹkan tá a fojú kéré wọn ò ní má ṣe zìnà ṣùgbọ́n ogun tí ó jẹ́ orí zìnà ṣe wọn ò sì lẹ́tọ̀ọ́ àní má jẹun àsìkò oúnjẹ síwájú ẹ àfi síbísì àtúnfi nǹkan àtayín àfi bẹ́ẹ̀ àwa tilẹ̀kùn àfi wà nǹkan lè àlọ́ bóde fún ìlú ìjọ ìgbésẹ̀ láwùjọ wà lóyọ̀ kọ̀ wá yọ àwọn èèyàn pàtàkì ilẹ̀ gbogbo àwọn tó jẹ́ èèyàn kéékèèké láwùjọ kódà bí èèyàn lọ ní oko ẹ̀tùn bá adájọ́ ṣe ìsìnlẹ̀ ráì ní oko ẹgbẹ́ nìkan ẹni tí ń dọ́pẹ́ nígbà tó ń bá yàwó ọ̀gá tó lóko rẹ̀ ọ̀gá rẹ̀ ní tí ń bá ọ̀sùn lábẹ́ kò tẹ́kù ìyàwó olóko bá lóyún ọba ń ta lóhun lóyún wọn ní bí ayin bó ló ṣe jẹ́ bí ayin lè ní wàá fún lóyún nígbà táwọn onímọ̀ tẹ̀lé lóko ìnà ìlà ọ̀nà ìrọ̀jọ́ kò wá síbi tí ò tí ì fẹ́ ṣẹlẹ̀ kódà bọ́ bá ṣe é ṣe nínú omi gan zina ti gbọ̀kẹ́ ó ti gbalẹ̀ ó ti gba gbogbo ààyè àwọn nǹkan tí sì ń jẹ́ kí sì ní ó rọrùn gbogbo ẹ̀ náà là ń sọ dẹ̀tọ́ láwùjọ wa o nínú rẹ̀ ìjókòó papọ̀ ìfìdílùdí ọkùnrin àtobìnrin níbi gbogbo àwọn àṣeyẹ wa afẹ́ mọ́ sòpin ọkùnrin àtòbìnrin mọ́ lọ́pọ̀lọpọ̀ tábà fẹ́ sí ìyàwó tábà fẹ́ sí ìkómọ obìnrin ó jókòó lọ́tọ̀ ọkùnrin ó jókòó lọ́tọ̀ ṣùgbọ́n ní ìṣẹ̀dá bá kíyèsí àmọ́ síbẹ̀ mọ́ pẹ̀lú àkíyèsí tèmi ṣe o tẹ́ bá ti gba ìfẹ́ǹtì hall oníkálukú ojú ẹ ra ní tèmù rẹ àtọkùnrin àtọkùnrin làjọ ń jókòó papọ̀ ní ìsìn ní ti ń ṣẹlẹ̀ ní ó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní o kò sí haram nínú kéèyàn gba hall tó bá bẹ́ẹ̀ sí nǹkan ṣùgbọ́n separate jókòó ọkùnrin àtọkùnrin obìnrin ó jókòó lọ́wọ́ ẹ̀ ọkùnrin ó jókòó wájú ṣùgbọ́n nínú àkíyèsí tá a rí sí àwọn èèyàn orí sí túmọ̀ kankan mọ́ ọkùnrin àtọkùnrin ọjọ́ kó nínú àwọn nǹkan tí ń bí àwọn nǹkan yẹn nù. ẹni tí èsì ìyàwó rẹ tó fẹ́ kí tó dì má ó ṣe lè dì má ìyàwó níyàwó. àwa ni ìyàwó rẹ ìyàwó ọjọ́ bí ìyàwó ẹ̀ bíbo obìnrin olóbìnrin lọ́wọ́ yóò hàn ju obìnrin olóbìnrin èyí ò tiẹ̀ nítumọ̀ nínú campus tó bá ti bo obìnrin yẹn lọ́wọ́ yóò hàn kẹ́ wọ́n jọ wà ní department kan gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan yìí sọ jìnnà ó sọ jù rọrùn torí pé zina yìí sàdédé wáyé ó ti láwọn ìgbésẹ̀ kan tẹ́ kọ́kọ́ gbé kí zina sọ ṣẹlẹ̀ kéèyàn máa dá wà léèyàn nìkan pẹ̀lú obìnrin kí èsì ẹlẹ́tọ̀ èèyàn eléyìí ò lẹ́tọ̀ọ́ ìwọ àtòbìnrin kí èsì ẹlẹ́tọ̀ rẹ ẹlẹ́nkọ́ra yín níwèé ẹjọ́ tilẹ̀kùn mọ́rí bàbá ọfẹ́ kọ́mọ òun ó ṣe dáhùn ó sì gbẹ nìkan tí wọ́n máa títọ̀ tí wọ́n máa ọmọ ní math àti English níbo sì fẹ́ jáde nílé òsìlẹ̀kùn márùn méjèèjì ẹ má jáde wà láàmì kọ ní máàsì nígbà bá kọ́ máàsì tán ó tún kọ́ mathematics ẹ wo bàbá tí ò ní ẹ wo bàbá tí ò ní owó ẹ̀fẹ̀ lórí ọmọ kódà bàbá ní ọmọdé wẹ́ fílẹ̀ kílásìmẹ̀tì ẹni ọkùnrin jẹ́ kílásìmẹ̀tì ẹ̀sán jẹ́ wọ́n lè kiri ni wọ́n lọ́rẹ̀ wọn kàn ṣe wẹ́dí wọ́n fẹ́ jẹ́ tábùlọ̀ jẹ́ bóde bóòlù sí làwọn ọmọ rẹ̀ kó mọ̀ tí wọ́n pẹ̀lú ọkùnrin gbogbo àwọn nǹkan ìdíyàn bá wá sáyẹn gbà fà ayé ti lajú ju bí ìdíyàn ń sẹ́yìn lọ ayé bàjẹ́ nítorí bí nìyẹn gbogbo ọ̀nà títì náà lè ti rọrùn àti fàṣilitéètì ẹ̀ àti sọ́dìrọ̀ ẹ̀wọ̀n àtọ́gbèsè yóò máa ṣẹlẹ̀ bákan látara iṣẹ́ ọ́fíìsì rẹ̀ ìwà àtẹ́kìtì lẹ́jọ́ ń tilẹ̀ mọ́rí bízi àwẹ̀ ṣé dáadáa ní kó tó kojú ọ̀nà nínú ọ́fíìsì rẹ̀ bága ti ẹ̀ síta tó bá ti fẹ́ wọlé kó kalẹ̀ kó tó wọnú wà bọ̀ ṣùgbọ́n gà mí ìgbẹ̀yìn lọ́mọ sọ pé ọ́fí ọ́fí kíkà gbé àgbà àti sẹ́kìtì náà sí tó bá ìsìn wọlé bá yóò ti rẹ̀ pẹ̀lẹ́ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọlé ẹ̀ gbogbo ẹni tí ọ̀wá ẹni jẹ́ kí tí ò rí fírí àwọn tó jù lọ́dọ̀ tí wọ́n rí àfi àwọn ah, nǹkan ọ̀gá ni o àfẹ́tíṣẹ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ lókun ọkọ̀ rẹ̀ sì bẹ̀rẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa náà la fa àtẹ̀lé lànà tọ́lọ́ Allah subhanahu wa ta'ala. bákan náà àfa àti bẹ̀lọ́ yàwó yàwó ní yàrá ó tilẹ̀ kùmọ́rí pẹ̀lú yàwó yàwó ẹlẹ́nsàdúrà àdúrà wo làwọn ṣe wà fa tí wàá ti yàwó yàwó tẹ̀ tilẹ̀ kùmárì ọ̀gá pásítọ̀ àdúrà wo làwọn tó bẹ́ẹ̀ lọ ń wẹ̀ yàwó yàwó lódò kò lè wẹ̀ fún rẹ̀ tó jẹ́ pé ẹ̀yin lè wá ń fọ gbogbo ẹ̀yin báyìí orúkọ olúwa orúkọ ọkùnrin ní gbogbo ẹ̀yin gbogbo bàbá àti ìyàwó ìyàwó ẹjẹ́ èsù sí èyí rí ẹtọ́ kàtúntì kan nínú ìwé ẹ̀kẹ́ gbé lọ́wọ́ níbi jíjẹ́ èsù sí ìyàwó ìyàwó lódò lódò lọ́wọ́ ẹ̀ wá ní ó ṣe èsì fún lóyún ó ṣe èsì kò ṣèṣì mú kó lé kò sèsì mú dódò kò sèsì bọ́ra ọ̀bọ́ kò sèsì bọ́rọ̀ bọ́sọ lọ́rùn ẹ̀ ìwọ náà ò sèsì bọ́rọ̀ ọwọ́ àṣèsì kò sèsì àwọn processes kan ti kọjá èyí ń sèsì bóbìnrin láti kù kì í sèsì ó ti láwọn ìgbésẹ̀ kan tí ó ti kọ́kọ́ kọjá kò tó débẹ̀ gbogbo àwọn ìgbésẹ̀ yẹn ní Islam sọ pé ẹ̀ má débẹ̀ ẹ̀rùsìn ọlọ́run ẹ̀dínkùnkálukú kì í fara kò sẹ́ni tí ò lè ṣe ìsinmi tó bá ti rìn ẹ lọ mú yẹn lọ́wọ́ kò sí ẹni tí ò lè ṣe ìgbà tó bá ti rìn ní etí bèbè àfi tí ọba dápé lọkùnrin àbí òbí lọkùnrin ìwọ ọmọ ẹni kọ́ ọmọ rìn ní etí bèbè ìsìnà wọn là tọkọrọ bìsìnà nítorí wọn bá sọ nìyẹn. bákan náà oríṣiríṣi kéèyàn fẹ́ bìnrin ọdún kejì ọdún kẹta ẹ̀ sóyìí ẹ̀ ń wára yín ẹ̀ ń sùdọ́ra yín ẹ̀ ń gbé sílẹ̀ afẹ́fẹ́ra ni àti ìṣẹ̀dán afẹ́fẹ́ra àti ìṣẹ̀lẹ̀ mọ́ṣe. ẹni bá níyàwó fẹ́ ní ìdẹnu kó obìnrin kò fẹ́ fẹ́ yàwó káàdì so igi ẹ̀ fún lójú ẹsẹ̀ kó níyàwó ẹ̀ ẹlòmíì lórí ọdún márùn-ún wọ́n sì ń kí fara wọn wọn fẹ́ra wọn ṣùgbọ́n gbogbo tí ń jẹ́ sáàní lọ́kọláya ló ti wáyé láàrin wọn wọn ò tí ì sọ ìfẹ́ra wọn jẹ́mọ́ tí wọ́n bá padà wàá fẹ́ra wọn máa ń kọ́ àjẹkù ẹnìkan lẹ́lòmíì ó padà wàá fẹ́ inú rẹ̀ náà máa bóyí yàrá nìkan wà yìí mẹ́sìlẹ̀ nìkan àwọ̀ àjẹkù ẹnìkan ẹ̀yẹ́ rúṣin ọlọ́run àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó bá inú jẹ́ ni o bákan náà nínú àwọn èròjà tó sọ sìnà di rọrùn ọ̀kan náà ní oríṣiríṣi aṣọ burúkú táwọn obìnrin wọ̀ tó yẹ wípé gbogbo ara wọn le yóò ṣí òwò ara wọn sílẹ̀ ìgbà wo làwọn ìlànà ṣe nígbà tó jẹ́ pé ẹni tó wọrọ aṣọ náà jìnnàrí ẹ wá ṣe náà làníyàn tiẹ̀ obìnrin alálùbáríkà kan ò ní múra kó sí ìwà rẹ̀ sílẹ̀ obìnrin kan tí ò nífẹ̀ẹ́ wà rẹ̀ kò ní wọṣọ kó sí igbá ìyá rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ànábìnrin ẹ̀kọ́ wọn ló ní ìṣẹ̀lá èyíkéyìí ní obìnrin tó jáde tó fún lọ́fíńdà sára tẹ́ wá wò tẹ́ tún tún wò lẹ́ẹ̀kan ànábìnrin fàhíyà sáà ni yà fàhíyà sáà ànábìnrin òun sì ẹjá wo òmúra gbogbo ọjọ́ jímọ̀ báyìí alájà ọ̀tọ̀lẹ́yìn mọ́kà gbogbo tí ọ̀tẹ́rin lọ́mọdé nìyí kẹba ìlẹ́yìn mọ́kà alájà gbogbo aṣọ tí wọ́n wọ̀ gbogbo tí ń bẹ lábẹ́ ẹ̀mọ̀ wọn wá kí wọn jọ jímọ̀ gbogbo oríṣiríṣi àwọn pálapàla báyìí ẹ ká jìnnà sí bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù táwọn ọmọ wa ń wò lórí tẹlifíṣàn lórí fóònù gbogbo ọ̀nà tó fi ń wo fíìmù burúkú yìí kò sí tí fíìmù yìí ń kọ́ wọn ju ìwà ṣekúṣe lọ ẹnìkan ni wọ́n ń kọ́ ọgbọ́n ń bẹ̀ ta yàn lọ́gbọ́n táwọn ọkọ ṣe fíìmù yẹn táwọn ní tábàtì ẹ̀ ni wọ́n fẹ́ kọ́ yàn lọ́gbọ́n táwọn ìbàjẹ́ ni wọ́n ń kó ayé ẹ lọ wò gbèsè ayé tí wọ́n gan náà látọ̀ kékeré kọ́lọ́ wọn bá ti ọlá rẹ̀ lakọ́mọ́sẹ̀ ìṣàánú nǹkan kan wà ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ sá tefetefe fún zina àti gbogbo nǹkan tó lè mú èèyàn rọ lu zina bí èèyàn ṣe máa sá fún kìnìún tẹ́bi ń pa bẹ́ẹ̀ ni kéèyàn sá fún zina àti gbogbo nǹkan tí ó súnmọ́ zina tó lè sún èèyàn má zina torí pé zina ó máa ń ba làákà èèyàn jẹ́ ni o kò sí bí èèyàn ti pé lọ́pọlọ tó bẹ́yàn ti rìn lóye tó tó bá ti ń ṣe ìsìnà yóò ọpọlọ rẹ̀ ò ní wúlò fún nǹkan gidi má yóò ṣe rí ìsìnà ṣe yóò máa gba ọpọlọ ma máa gba òye ni bákan náà yìí máa dọ̀tí ọmọlúwàbí kò sí bẹ́yàn ti jẹ́ ní tó jẹ́ ní àpọ́nlé tó tọ́ bá ti ba ẹ̀mí àti ara jẹ́ a sì máa ṣe ẹlòmíì kòròfó lásán lẹ̀ ń wò ìmọ̀ni sísanlá rẹ̀ látara zina anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹ̀mí rí ẹnìkan kó máa ṣe zina àyàfi kankan ìmọ̀ni kúlà rẹ̀ kòròfó lásán ó lè máa sọ kí ó lẹ́nu ó lè máa ṣe wáàkì ṣùgbọ́n kòròfó lásán òun ló wà ní ẹtú bá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ̀rú san ọlọ́run gbogbo pálapàla ọba ti ṣe lọ jáwọ́ ń bẹ̀ kọ́ọ̀dẹ̀ tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run kò sẹ́sẹ̀ sí ìyẹn sẹ̀ tó bá ti tọrọ àforíjì ọba aláforíjì lọ́lọ́ kọ́lọ́n kó foríjì ẹ̀kọ́ الحمد لله الذي أحل النكاح وحرم الزنا وجعل عقدا صحيحا وسيلة وحيدة للاستمتاع بين الزوجين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن المرأة لم تزل أجنبية عند الرجل إلا بعد عقد صحيح فيشترط في ذلك انتفاء الموانع ككون المرأة من محرمات بالنسب أو بالمصاهرة أو بالرضاع او مشركة او متزوجة بالغير او معتدة للغير او خامسة لمن كان تحته اربع او حبلى وهي ثانية فمن عقد على هؤلاء فنقاوه باطل فنقاوه باطل فنقاوه باطل فعما بخصوص حكم عقد النكاء بامرأة حامل ولقد سئل فلقد سئل سماحة الوالد الشيخ عبد العزيز بن باز رحمه الله رحمة واسعة فقال الحامل من الزنا أو من غير الزنا لا يجوز العقد عليها حتى تطهر لقول الله تعالى وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن فإذا كانت حاملا من المطلق أو الميت فليس لها أن تتزوج حتى تضع الحمل وإذا كانت حاملة من الزنا فليس لها أن تتزوج لا بالزان ولا بغيره حتى تدعى لأن حملها مشوب بنطفة لا تنسب للزان ولا لغيره إنما ينسب لأمه فالزاني لا ينسب إليه طفله مثل ما قال النبي صلى الله عليه وسلم الولد للفراش وللعاهر الحجر فإذا حملت وهي ليست ذات زوج فإنها لا تجوز تزوجها أو تزويجها مطلقا في أي بلاد حتى تضع الحمل فإذا وضعت الحمل جاز لها التزوج بعد التوبة والرجوع إلى الله والإنابة عباد الله لا شك أن الأهوة هو تجديد عقد النكاء خلافا للحنفية والشافعية في عقد النكاء على امرأة حامل ويتم بين الزوج والولي المسلم مع حضور شاهدين وأما بالنسبة إلى الطفل المولود من هذا الحمل الزنا فهو ابن الزنا لا ينسب إلى الزاني بل إلى أمه ولا يرث ولا يرث الزاني ولا يرثه عباد الله يحسب الناس يحسب الناس هذا الأمر هينا وهو عند الله عظيم فاتقوا الله أيها المسلمون واعلموا أن للزنا عاقبة وخيمة للنفس والنسل نسأل الله العلي القدير أن يقينا شرور أنفسنا وسيئات أعمالنا ويسدد خطانا إلى ما يحبه ويرضى من الأعمال والأقوال إنه ولي التوفيق ọpẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó ṣe káfẹ́bìnrin kátàkókò yìí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ó sì ṣe sìnà ó ṣe léwọ̀ ọba yìí ó jẹ́ ká mọ̀ wípé ọ̀nà kan ṣoṣo tí wọ́n fi lè pèèyàn ní ọkọ̀ lámọrin ìyàwó tàmẹ̀dù ọ̀nà kan ṣoṣo péré náà gbogbo ọ̀nà tó bá ti yàtọ̀ sí yẹn kí ni ọ̀nà kan ṣoṣo òun òun náà ní kéèyàn sọ̀rọ̀ tí ọba ti fi yẹn ń bẹ̀ zìnálẹ̀ kọ́dà bí èèyàn bí ọmọ zìnálẹ̀ yẹn mo jẹ́rìí ní jẹ́rìí òdodo pé kò sẹ́ni jẹ́sì tíjọsìn tọ́sí àfọlọ́hun mo sì jẹ́rìí pánàbí sallallahu alaihi wa sallam òṣìṣẹ́ ọlọ́run ọba ní ṣe o ẹ̀yàn rúsan ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba dọwọ́ wa ẹjẹ́ kó ní kálukú wa lọ mọ̀ kò sí ẹni tí mò ń fẹ́ ẹni tí mo ti fẹ́ ló wà ó à ń fẹ́ra wa ìgbà wo lẹ tó fẹ́ jóná ń bẹ̀ ń fẹ́ra yín ń bẹ̀ ń fẹ́ra yín ìgbà wo lẹ jóná o ẹni tí mo fẹ́ ló wà kò sẹ́ni tí mo fẹ́ nínú Islam ẹ lọ́mọ yìí tí obìnrin èèyàn lẹ́tọ̀ọ́ sóbìnrin kankan àyàfi èyí téèyàn bá sọ ìdílé rẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti dùn mọ́bìnrin kankan àfi tó bá jẹ́ obìnrin tó ní ìdílé lórí yàtọ̀ sí ìyá rẹ̀ o lè dìbò ìyá rẹ̀ o lè bàyá rẹ̀ lọ́wọ́ o lè bàbúrò rẹ̀ lọ́wọ́ àǹtí rẹ̀ ṣùgbọ́n obìnrin tó bá ti yàtọ̀ sáwọn tá a kà kalẹ̀ o lè bọ́ ọmọ rẹ̀ o lè dìbò ọmọ rẹ̀ obìnrin ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sáwọn tá a sọ yìí ó lẹ́tọ̀ àti fọwọ́ kan obìnrin olóbìnrin òfin Islam lélẹ̀ ẹ wà lókèṣàn òun kí gbogbo èèyàn ń bá ìyàwó ìyàwó lọ́wọ́ àbí dídìrín olóhùn kàwé náà náwó sọ́kùnrin láì lójútì aláwọn kàwé wọ ẹranko bẹ́ẹ̀ bá wà nínú gbó ẹkẹ mọ̀ pé talẹ̀ wà ọlọ́run ọba lòdì sí gbogbo ohun tó jọmọ́ ìwà àgbèrè obìnrin kóbìnrin tó o bá rí ò lẹ́tọ̀ọ́ sí i àfi obìnrin tó o bá níyìdì tó jẹ́ ìyàwó fún ọ nìkan oníwà àti ẹlẹ́tìlẹ̀ kò mọ́rí ẹlòmíín bá débi pé àgbéyàwó oníyàwó lòtẹ́ẹ̀lì yóò ní ṣe fẹ́ nìkan kan rà wọn alam ya'lam bi anna Allah yara ọmọ gọ́ọ̀ bẹ́ẹ̀ni kankan wà rí ẹni tó ju gbogbo ẹ̀dá lọ sí orí yìí ọmọ èèyàn mọ̀ fún kankan kò rí wa sọ́lọ́hún wá rí yín níbo lẹ wà sọ́lọ́hún rí yín ẹlòmíì àti tẹ́ àní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ó tún sọ wájú ọlọ́run tó wùdà òkè àmọ́ obìnrin èèyàn lẹ́tọ̀ọ́ sẹ́ni obìnrin kankan àfi tó bá ní ìdílé lórí o ẹ̀yà rúṣà ọlọ́run bẹ́yàn bá fẹ́ so yìgì lórí obìnrin náà èèyàn lè so yìgì lórí obìnrin ṣùgbọ́n kó má jẹ́ yìgì lọ́dọ̀ ọlọ́run kó jẹ́ gẹ́gbó òjò lóòótọ́ ìbùsùn náà nínú Islam kò kí ìṣèlú èyí ló kúta lé níjàmbá ó kúta kódà ó lè jẹ́ pé họ́ọ̀lù tí wọ́n gbà họ́ọ̀lù yẹn ó lè jẹ́ pé tírí mílíọ̀n ní láàrin wákàtí méjì ṣùgbọ́n bá wá fojú Islam wo ìdí ọ̀hún ẹ rí pé kò so ó kọ ẹni tí ó sọ pé kò so ṣùgbọ́n wọn àfà lágbóòtọ́ lọ́wọ́ wọn ó sọ fún wa pé ìdí yóò nínú àwọn ìdí tí èso òun náà ni kó sọ wípé ẹni tó fi ṣèyàwó àbúrò rẹ ni àbúrò torí pé ẹ má jẹun yà wá lẹ́nu ayé ń bàjẹ́ lọ bẹ̀ báyìí tí wọ́n ó so ìdí ẹ̀gbọ́n àtàbúrò níbi tí ń lọ yìí kò síbẹ̀ kódà ká gbé ìmáàmù Mákà wá kó o ṣe pé ń lọ tó takókò ìdí tí wọ́n sọ fún bíyàwó ṣe jẹ́ bẹ́ẹ̀ bá so ìdí kò so o lè àbúrò rẹ o àǹtí rẹ o yá rẹ bó ti wùlẹ̀ kọ́ ma. àwọn obìnrin mu sọ àbí ẹni tó ṣe wípé kò lẹ́tọ̀ọ́ sí ọkọ òfẹ́ látara ìdáná ìyá ìyàwó yẹn hmm, nígbà tó wá yá tó kọ́ ọmọ ẹlẹ̀ ìyá ọba pàdé ìyá ìyá ìyàwó alẹ́ lójú tì ọkọ ọmọ rẹ̀ tí ló ń bá sùn èyí wọlé tí ò tí mọ gbọ́ kọlọ́n wọlé àtúrò ẹ̀kọ́ ṣàánú wa nínú ṣẹ̀rẹ́ Islam kò sí nítorí ó kọlù ọ́ ó dàbẹ́ so igi ìdín òso àǹtí ìyàwó rẹ̀ àbúrò ìyàwó rẹ̀ tí ń gbọ́dọ̀ yìí lókùrú ìgbà tí ìyàwó rẹ̀ yẹn tó sì ń jẹ́ ìyàwó ẹ̀ ó lè fẹ́ àǹtí rẹ̀ o lè fábùrò rẹ̀ ọ̀nkù rẹ̀ bákan náà o lè fẹ́ ọmọ tíyàwó rẹ̀ tó ti bí síbì kan kó tó wá fẹ́ ọ bóyá obìnrin rẹ̀ ti lọ́kọ tẹ́lẹ̀ ó wá ti bímọ síbì kan ìyẹn náà ń pè ní arọ̀bíbà wọn náà wá òkú rẹ̀ kíkú sèmi ló bí fún o tún fẹ́ so ìjẹ yìí náà bó so ìjẹ nígbà tí o sì rẹ̀ lé o dọ́gbọ́n ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀yìn ẹ̀ṣẹ̀ tó tóbi wájú ọlọ́run bákan náà ìyàwó bàbá yìí èyí máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá bóyá bàbá fẹ́ ọmọ kékeré bàbá wá jáde láyé wọ́n wá ní ọmọbìnrin kò gbúdọ̀ lọ bó ti wulẹ̀ kórí ṣèbí lágbájá kó bí ọmọ ẹ̀gún bẹ́ńlẹ̀ ẹ̀sùn ìdí ẹ̀ fóun kó sùn lópo ìyá rẹ̀ lọ súnmọ́ yẹn o bó ti wulẹ̀ kíyàwó bàbá èèyàn kò kéré tó ìyá èèyàn kódà kí èèyàn jùlọ lọ́jọ́ orí ipò ìyá èèyàn ló fi gbogbo wọn bá ní ọwọ́ àsopọ̀ bàbá rẹ̀ orí ibú ni wọ́n ní ọwọ́ àgbà wọn ní àṣà o àmọ́ àbúrò lè fẹ́ ìyàwó ẹ̀gbẹ́ tó jáde láyé kò sí láàfin bẹ́ẹ̀ torí pé ẹ̀gbọ́n rẹ̀ kan bàbẹ́ ìyẹn lè ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ islam kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́gbọ́n yìí ò sí láyé ni o wọn ò sì ní í sùn lóko o wọn ó sùn so yìgì tuntun míì fún ni kì ṣe bẹ̀rẹ̀ là ń lọ lẹ́nu ìfúri àsìkò bákan náà gbogbo èyíkéyìí nínú ẹni tí èèyàn àti ẹ̀ bá jọ mu ọmú lọ́dọ̀ ìyá kan ọmọ kan ń bẹ ìyá rẹ̀ ń kàwé lọ́wọ́ wọ́n wá gbé fún ìyàwó tiẹ̀ ìyàwó tiẹ̀ lọ́kọ́ ọmọ yẹn lọ́kùnrin làgbà ọmọ tiẹ̀ lóòótọ́ yẹn ti fámìlì ṣùgbọ́n ọmọ rẹ ò lè fẹ́ ọmọ tíyàwó rẹ fún lọ gbogbo ọmọ rẹ tó dé pátá wọn ò lè fẹ́ ọmọ yẹn wọ́n kó bẹ̀rẹ̀ torí pé ó ti mú ọmú wọ́n ti jọjọ mú ọmú papọ̀ ọmú tájọ mú papọ̀ yẹn ti sọ wọ́n di fámìlì ẹ wo sẹ̀ríà àìmọye ìjókòó àmọ́ irú ẹ̀ àwọn ọmọ yìí jẹ́ àfa àti ẹ̀ béèrè yùn níjọ́ ìyàwó kàkàtọ̀ ẹ̀ka béèrè yùn àwo igi là ń béèrè ẹ̀dí fáwọn afáàlúwọ́ bẹ́ẹ̀ bá fáwọn àmọ́ lọ́wọ́ njẹ́ abéèrè àwọn èèyàn pé bóò ni ìyàwó bóò ló ṣe jẹ́ ṣé kìí ṣe wípé fámìlì ni wọn o ṣé kìí ṣe pé a gbọ́dọ̀ tọpinpin àwọn nǹkan ẹ̀ka tó so yìí bákan náà nínú àwọn nǹkan tá a gbúdọ̀ tún tọpinpin òun náà ní ṣe tí obìnrin tó fẹ́rẹ́fẹ́ yìí ṣéde ṣe mú sí ìtẹ́lẹ́bọ onímọ̀ rúgbà ọ̀sán òní fẹ́ o bákan tí èyí ṣe ìyàwó oníyàwó èyí náà kún táǹsì obìnrin mi gbẹ gbà tí ò sí mi dáadáa mo páàkì ẹrù mi mo ọkọ ní ọkọ bàbá mm, kẹ ó ti tobi oṣù meba tí mo ti kú ọba lọ ilé wọn bá ń sẹ̀sẹ̀ wáyàwáyà wọn ń bá àwọn òbí ẹ̀ náà rí ẹni yẹn eléyìí tí ẹ̀ dá tí bá ń wọn yóò gbé lọ́wọ́ àwọn ìyá ń gbà òsì ló ń òun ló pàṣẹ wọn bá ní wọn bá tọ́ba ní ìgbà padà ẹ̀yin obìnrin ẹ lọ mú yẹn lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀kọ̀ kọ́kọ́ tó dé ojú páàkì ẹ̀wọ̀ lọlé ó tí ì lọ́ndọ̀ ọkọ ọkàn lọ fún líìfù bọ́kùnrin ká gu orí ẹ kódà kan so yìí ń fúnra yẹn àfi tá a bá rí ìwọ náà tó fẹ́ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ ṣèwádìí pé ìjọkọ̀ rẹ̀ ti kọ̀ kí lọ bẹ́ẹ̀ kóbìnrin yóò sọ tẹ́lẹ̀ yóò lò ti kọ́lẹ̀ ṣùgbọ́n wádìí dáadáa wádìí dáadáa kó o máa mọ̀ dájú pé lóòótọ́ ló ti kọ́lẹ̀ a sì lè dílé mọ àfa ọ̀pọ̀lọpọ̀ àfa mi máa ń béèrè báwọn èèyàn parọ́ wọn ò ní sòótọ́ bẹ́ẹ̀ bá ti sòótọ́ fún àfa ẹ̀yin lẹ́lẹ́sẹ̀ òun ò lẹ́sẹ̀ bó bákan náà ìyàwó ẹni tí ọkọ ẹ̀ kú ti ń sopó lọ́wọ́ àbí kí la fẹ́ sọ lórí opó gbàjọ́ ọkọ̀ opó ikú ti ga àpò ló ṣe jẹ́ nílé opó àbí ọmọ ṣẹlẹ̀ ní ó ń ṣẹlẹ̀ ó lè fẹ́ obìnrin tí ń sopó lọ́wọ́ tí odidi oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá yẹn ẹnìkan kò gbúdọ̀ dẹnu kọ́ tó ń fẹ́ fẹ́ ó dìgbà tó bá tó parí ìgbà yẹn ló tó di ẹni tẹ́lómi ló fẹ́ ṣùgbọ́n láwùjọ táwọn wà lẹ́yìn obìnrin mi ilé opó náà ní òdì sóòjì ẹ̀ oyún ní òdì jáde ilé opó tí ìdí ìṣepọ̀ kọ tó kú lólomi rẹ̀ bákan náà gbogbo oríṣiríṣi àwọn pálapàla yìí bàbá àdínì ń gbọ́ ẹwà ẹfẹ́ so yìí gbogbo ìmọ̀ọ́mù ilẹ̀ Yorùbá pátá ló pé bẹ́ẹ̀ àwa lè bí ìgbà àdínì ọlọ́jọ́ ẹ̀pẹ́ fún wa ìyàwó kèlò lélẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ni a máa ń so ìyàwó karùn-ún ẹ sọ fún bàbá àdéhùn torí pé àfa àkọ̀kan tó bá wá báyìí hundred thousand ní envelope oríṣiríṣi wá sí ọ̀wà wá ẹgbẹ́ sí tó burú ń bẹ̀ kò láàyè ọ̀rọ̀ bá yí padà ẹ béèrè pé èyí tó fẹ́ fẹ́ yìí ìyàwó lè lò lè lè sákòókò ní sékèjì sékèta sékèjì sékarùn ni ọba ti ní ẹ lẹ́ẹ̀karùn ni ẹ má sọ yìí o bẹ́ẹ̀ ti kó yìí yìí òṣó gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ káwọn àfọ̀tò kọ́ máa jẹ́ nǹkan kò máa béèrè wọ́n bá wà lóde yìí bẹ́yìn bá ti béèrè sí yín wọ́n bá parọ́ òkú sọ́wọ́ wọn afá àti béèrè sí bákan náà èyíkéyìí nínú yìgì èyí tá a bá so nígbà tóbìnrin ti lóyún wọn á fi èyí ìlú àwọn afá àlójú púpọ̀ àfọwà so yìgì lórí oyún wọn ò ní sọ pé obìnrin ẹ̀ ti lóyún ẹjá lọ mọ̀ gbogbo ẹnikẹ́ni yìgì tá bá so yìgì yìí ò so gbogbo igi náà bá so lórí oyún igi yẹn ò so nínú ṣẹ̀rẹ́ ìsìlá èyí lè tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn àfà pàápàá jùlọ indal malikiya wal hanabila òun ló lálàáfíà jù nínú igi ń kò so rárá lójú ilẹ̀ ọmọ ó dìgbà ọba bímọ tán kẹ tó ti sọ àpò ìgbìnso kódà ń ọba bímọ táwọn àfà àti sọ wípé tẹ́jẹ̀ bímọ bá dá tó tún ṣẹ̀ṣẹ̀ wàá ṣe nǹkan oṣù tẹ́rí pé inú rẹ̀ ti mọ́ ìgbà ẹlẹ́dọ̀ rẹ̀ fẹ́ ìyẹn túmọ̀ pé tó bá ti bímọ dọ́kọ́ padà sílé bàbá ẹ̀ gbogbo àti ń bẹ nínú ìyẹn kò gbọdọ̀ lọ́sọ̀dọ̀ hmm, ẹ̀ ẹ bá bẹnu wọn ṣe erémadé erémadé ẹwú yorùbá ẹwú ẹsẹ tó tóbi erémadé yorùbá mọ abẹ́ńsí mọ bàǹkan jẹ ẹwú gbólóhùn sábẹ́ sọ̀rọ̀ erémadé náà ni wọn ṣe ńgbà ọlọ́run ti sọ pé ọjọ́ lọ́ọ́ ma ńgbà ọjọ́ lọ́ọ́ ma ọba bùn lórí làlàlọ́ ẹwọ ẹsẹ̀ tó tóbi erémadé kò sí ti erémadé kọlọ hakurani kò sí ti erémadé kọlọ mọ yẹnẹfìlà kọba àti kọbẹrẹ madé débẹ o kọlọ wọn bá tí ọlá àdàkà kọ èyí táwọn òbí náà dá sí kìí ṣe kékeré o wọ́n bèèrè lọ́wọ́ afọ́ wa àgbà sheik ibn ofemi sheik abubaz rahimahullah wọ́n ní obìnrin tó ti lóyún tán wá so yìgì lórí oyún ṣé igi ń so bàbá ní kò so o igi ò so rárá o ẹjọ́ òbí máa nù ń tán tọ́ba bì tán bàyẹn lẹ tó lè sọ yìí ṣùgbọ́n lórí oyún kí wàá lẹ̀ ṣe àfà tí òun ọ̀mà tó béèrè pé sóyún bẹ̀ kàkín ni ọmọ tẹ́gbẹ́ wọn ò fojú kára wọn rí jẹ́ tòrọ́ sí ẹ̀ afa so igi ń jẹ afa ò lẹ́sẹ̀ alhukum bi zọ yìí ó sọ sọ̀rọ̀ káàbò tó máa ṣe kún obìnrin wò níjọ yìí níjọ bá ti sọ fún náà ní òkèèrè lórí gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń ṣe bẹ́ẹ̀ pátá nínú òkú òkú èkùnkùn náà mọ̀ ẹ̀yin òbí sámọ̀ ọmọ yín ti lóyún. àmọ́ ajé yìí kóra tí ń gbà mí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dáwọn ará ìkùn afẹ́fẹ́ sí ìdíje ọmọ kan àtẹ̀yìnlẹ̀ ti kẹ́kẹ́ wá sùn yìí èyàn kọ̀kọ́ lọ ọ̀yàn náà sílẹ̀ ọlọ́mọ̀sán tí ọba ti jẹ́ mi téèyàn mọ̀ dáadáa èyàn rò ní pé tá ló mọ orí ilé mi tá ló mọ tí ó kù yẹn ọjà sọ̀dọ̀ ká tó máa síkùn ìyàwó lójú agbo gbogbo oríṣiríṣi àwọn palapàla báyìí igi tẹ́ ẹ bá so lórí èyí kò so ní tí àwọn àfa àgbà sọ nínú ẹ̀sìn yìí wọ́n ló dìgbà tó bá tó bí ọmọ inú rẹ̀ eléyìí ní ṣókí nítorí àsìkò ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run ọba o ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo igi tí wọ́n bá so lórí oyún igi yìí ò so o bó ti náwó tó níbi ìyàwó igi ń wò so o wọn ò dẹ́lẹ́tọ̀ ara wọn ìdájọ́ tí ń bẹ fún oyún yẹn oyún zìnà lóyún yẹn o torí pé yìgì ò ṣáájú tá bá sì di ọmọ yẹn tán ọmọ zìnà lọmọ yẹn o nínú ṣẹ̀ríà kí ni ìtumọ̀ ọmọ zìnà ọmọ yẹn ò lè jogún bàbá mi ìrò pàwọn èèyàn mọ̀ dájọ́ nígbà táwọn òbí ṣe kíá bá fún lóyún mo fún lóyún ó ní kí n fún lóyún bá fún lóyún bàtà sọ ah, ah, ah, ọmọ túmọ̀ oyún tó fún ọmọ yẹn ọmọ ìsìn náà ni kò lè jogún ẹ nínú ìṣẹ̀lẹ̀ Islam tọmọ yẹn bá jogún yóò kọ́ lọ́wọ́ dàrú kìámà ọmọ yẹn ò lè jogún ọkùnrin yẹn gbogbo ẹ wá wò ta òwò jù ọmọ yẹn ò lè jogún bàbá ẹ bàbá ẹ náà ò lè jogún ẹ kódà sẹ́rí àní ẹ mọ̀ bàbá yẹn pé it's my daughter she's my daughter daughter wo ń dọ́ bẹ́ẹ̀ ṣebó fún yẹ lóyún ni ẹ lómi wa ń bẹ lẹ́nu gbogbo ọmọ tó bí kò níyì àwa ń bí ọmọ ìdìnnà kalẹ̀ lọ nínú ṣẹ̀rẹ́ ẹ̀sìn jẹ́mọ́ kí ló ń ná wa gbogbo nǹkan fi yanjú yìgì pátá gbogbo ẹ̀bẹ́ ló tẹ̀sẹ̀ ju mẹ́wàá bàbá obìnrin ó dúró àwọn ẹlẹ́rìí ó kéré méjì bí tó méjì ó lè má pé gbogbo ìyà méjì bí tó tí wọ́n jẹ́ ìdíje lóòótọ́ tí wọ́n ṣe ìdí ẹ̀ fún parí kọ̀ọ̀kan make announcement bí mo sì yàwó lánàá o ọba dọ̀là ẹ wá bá mi jẹun o nítorí ọba sì dúpẹ́ fáwọn èèyàn ní kọ́dà bójú gbúgbà tẹ̀pà ànábì ti fi oyin lásán ó ti fi oyin àti dàbínú ó ti fi ṣe wàlímà kì í ṣe pé wà tí ò sí ìṣòwò màálù ẹja máa dájọ́ sí èyí tó bá ti wà lọ́wọ́ wa náà ká fi ṣe ṣẹba announcement la fẹ́ mẹ́ káwọn publicity ní káwọn èèyàn mọ̀ pé kó ti dìyàwó ẹ̀ torí owó tá a fẹ́ náà àwọn postpone àwọn postpone dídí náà fúnra wọn lẹ́wọ̀n gbogbo ẹ̀yin tẹ láníyàn bẹ ẹsẹ ńlá ni o ọmọ rẹ kọ́ lọ́mọ yẹn o nínú Islam o ó sì máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n ṣẹ̀ríà ní rẹ̀ ìwọ lọ́tọ̀ ń ìwọ lórí ò ní ní ọmọ rẹ níjọba ò ní ọlọ tí bá lè sara so ló fi jáde gbogbo àfà ọba ni ẹ wá so ìjẹ béèrè pé ẹ má ẹ má ẹ sọ ọmọ ẹgbẹ ẹ má bínú o ṣé ìyàwó ò tí ì lóyún o ìdá máa béèrè o tí wọn bá wá sọ pé kódà kò sí ìdù oyún o ọjọ ìlú lóṣù mẹ́fà láàrin tọ ẹjọ obìnrin ṣùgbọ́n kàlà ọmọ káàbọ̀ ojú pé padà rẹ lẹ́kọ̀ọ́ máa lọ ṣùgbọ́n tí wọn bá parọ́ àfọ̀sánìyẹkùn òun ó ṣe tiẹ̀ ṣùgbọ́n ìdí òṣó àtìgbà tó bá tó bí máa tán ni wó tó tún yìí sọ eléyìí ni àlàyé ẹ̀sìn ní tó já máa sọ báyìí kẹ́nì kankan nu wá bá àmọ́ láwùjáre pé ààbà àti sọ kẹ́nì kankan mọ́ láwùjáre pé àwọn ọmọ òun nínú kálukú ti gbọ́yì òfin ọlọ́run tó bá yẹ pé ọmọ fún mi lógún gbogbo wọn yẹn ọmọ sì náà ní gbogbo wọn o nínú ìṣẹ̀lẹ̀ islam kọlọ wọn bá kọ sọ wọn bẹ ẹyẹ rúṣan Ọlọ́run àwọn ọ̀rọ̀ yìí ọwọ́ kékeré la fi mú ṣùgbọ́n tóbi lọ́dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala abẹ Ọlọ́run ọba tó ga lọ́lá kó là wà níbi aburú àsìkò tá a wà yìí kó tọ́ wa sọ́nà kó síbi ntọ́lọ́run ọba fẹ́ nínú ọ̀rọ̀ àti nínú ìwà àti nínú ìṣe torípọ́ lọ́wọ́ ọba ní bá tí máa ń fi hàn ṣe kòǹgẹ́ dáadáa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa àwa àtàwọn ọmọ wa àtàwọn àrọmọdọ́mọ wa ìbádọ́lá ẹ̀yẹrú san ọlọ́run ó ti kúrò láhàá ẹ̀ kúrùkùn ẹ̀dá máa rántí ọlọ́run gbogbo ọlọ́run máa rántí wa wáṣíkòrò wa láàrin àmì yazidkum ẹ̀dá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ìdára tó ń ṣe fún wa ọlọ́run jẹ bóyá ọba ṣe máa ń kà jẹjẹ àbí jẹsàn jẹjẹ náà tọkọlọ́wọ́n bá kọ́ bá sọ ẹ́ lẹ́sàn dáadáa kó jẹ́ kí